بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات قضى أجلا وأجل مسمى له ثم أنتم تمترون وهو الله في السماوات والأرض يعلم سركم وجهركم يعلم سركم وجهركم ويعلم وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا وأرسلنا السماء عليهم الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó tó ọpẹ́ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba yìí sì ni ọba tó tó ṣèrègùn lérí ẹnìkọ̀ọ̀kan wa látara àwọn ìdẹ̀ra èyí tó ń ṣe lé wa lérí tí a bá ní kí a máa ṣe òǹkà ìdẹ̀ra ọlọ́run lérí ẹnìkọ̀ọ̀kan wa a lè kà á tán wa in ta'uddu ni'matallahi la tuhsuha tá a bá ní ká máa kà àwọn ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa jàmáà a lè kà á tán ìdẹ̀ra kan ní bá a ṣe jókòó yìí nínú àwọn ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa torí pé bá a ṣe jókòó yìí ẹni tí ọlọ́run bá ní kí nira ọmọ abẹ pẹ̀lú ẹ̀ kò sí bó ṣe jó o tí ò bá la mu má bá gbé pílò rọ lẹ́gbẹ̀ẹ́ yóò ní kó rọrùn bó bá fẹ̀yìn lélẹ̀ yóò ní kó rọrùn bójókòó báwọn èèyàn rọ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì yóò lóun wò lálàáfíà jama ká ti bi nǹkan kéékèèké ká kíyèsí dẹ̀rọ ọlọ́run lérí wa ló fi jẹ́ pé gbólóhùn alhamdulillah kò gbúdọ̀ máa já lórí ahọ́n wa ní gbogbo ìgbà ìdẹ̀rọ ọlọ́run lérí wa ó pọ̀ ló ń kà abẹ́lọ́wọ́n nínú títóbi rẹ̀ má ṣe wá ní ẹ̀dá aláìmoore adúpẹ́ fún ọlọ́run ọba yìí àyìn amọ̀rírì rẹ̀ a sì mọ pàtàkì ẹ̀ lórí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tí ń ṣe lérí wa èyí tí ò dáwọ́ dúró abẹ́ nínú títóbi rẹ̀ kó má káwọ́ dẹ̀ra ẹ̀ lérí wa ọlá àti ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún aṣáájú ẹ̀dá anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí bẹ́ẹ̀ la sì bẹ lọ́run títóbi rẹ̀ àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba kó bá wa ṣe dáadáa fún wa àwọn tó ń bẹ láyé nu wọn ọlọ́run ṣe bá ṣàánú wọn àwọn tó ti bọ́ sálẹ̀ kìámà ọlọ́run kó bá foríjì wọn gbogbo àwọn tó wá níbùlápa dáadáa lérí ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà kan ni àbí lọ́nà míì lẹ́gbọ̀n lábúrò ní ojúlùmọ̀ lọ́rẹ̀ẹ́ ọlọ́mọṣẹ́bà san wọ́n lẹ́san dáadáa bi rahmatika ya arhamar rahimin àwọn òbí tí wọ́n bí wa ọlọ́mọṣẹ́bà dúró tì wọ́n ọlọ́mọ fòrò wọn bákan náà wá bẹ lọ́hùn ìjókòó yìí ọlọ́run má ṣe ní ìbàlẹ́jọ́ burú fún wa o ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. برحمتك يا أرحم الراحمين نبتي أبا تفسير ودلنا ona ni ààyè tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ń dá ànábìwa muhammad sallallahu alaihi wasallam tó ń dá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì ni ànábì ti gba ẹ̀kọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n kó lè máa jẹ́kọ̀ọ́ fáwọn àlè ń mọ rẹ̀ òun náà ni ọlọ́run ọba fi gbélé yìí jáde nínú alukur'an al-karim nítorí pé àwa láàmà ká anábì ò láyé má sallallahu alayhi wa sallam ṣùgbọ́n alukur'an ó máa ṣẹ́kù àwọn ó máa ká tábà ti ń ká yóò sì máa jẹ́ ìtọ́sọ́nà fún wa kí oníkálukú wa kí a ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àyè tọ́lọ́mùbá tó kó wá sí kí a má fi ojú rẹ̀ na ẹnikẹ́ni. E kí a sì má fojú tẹ́ńbẹ́lú ẹnì kankan nítorí pé a mọ ẹni tó lápọ̀nlé jùlọ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala a mọ ẹni tó bẹ̀rù ọlọ́run jùlọ láàrin wa kéèyàn má bàa wa máa fojú rí náà ẹni tọ́lọ́run bá ń yọ́nú sí kéèyàn má bàa fojú rí náà ẹni tó ń pààyà ọlọ́run kéèyàn má wàá tún di ọ̀tá ọlọ́run látara àdé eléyìí ibi tí a bá yà dé lánàá náà ni a ti bẹ̀rẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí wọ́n mọ̀ sá fún wa ní àgbọ́yé rẹ̀. a'udhu billahi minash shaitani rrajim bismillahi rrahmani rrahim. yuriduna wajha ma alayka min hisabihim min shay'in wa ma min hisabika alayhim min shay'in. فتطردهم فتكون من الظالمين وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين أبرات القرآن pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa kúrò níbi aburú ṣaitan ẹni àgbéjìnà síkẹ̀ẹ́tọ̀ ọlọ́run náà lè ṣò kọ́lọ́n kó yà wáyà. bisimilahi rahman rahim abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run arahman ọba tí ó kẹ́ gbogbo wa láyé arahim ọba tó ti kó do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí jọ gbẹ̀ndẹ̀ alikiyama. ọlọ́mọṣẹ́ ẹ̀kẹ́ àti ẹkún ẹni tí ó kẹ́ níjọ́ náà. náà. wàkàdàríkà fatanna ba'dhum bi ba'd. lẹ́yìn ìgbà tí ọlọ́run ti kọ́ wa lẹ́kọ̀ọ́ láti pàṣẹ tó sọ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam lérí ó má fojú kéré ẹnìkankan ọlọ́run ọlọ́run ọba ní báyìí ni àwọn ọlọ́run ọba la ṣe fi yín gbìdánwò ara yín a fi yín ṣe àdánwò fúnra yín olówó ó máa bẹ nínú yín tálákà ó máa bẹ nínú yín a fi yín ṣàdánwò fúnra yín ni ẹni tó ní yóò máa bẹ nínú yín ẹni tí ò ní yóò bẹ nínú yín. wọ̀kẹ̀dáníkà fẹ́tẹ̀ ná ẹni bímọ yóò máa bẹ ẹni tí ò rọmọ bí yóò máa bẹ láàrin yín. wàkàdálíkà fàtánà bàdọ̀hún bíbáàdì. wàkàdálíkà fàtánà ọlọ́ni báyìí ni àwọn ọlọ́run ọba fi yín gbìdánwò ara yín kẹ́ni tó ní àdánwò lẹni tí ò ní jẹ́ fún kó mọ́ lè gbéraga tó bá ti lè gbéraga ó ti fẹ́ẹ̀lì ìdánwò tọ́lọ̀ ń gbé síwájú ẹ̀ kò gbúdọ̀ gbéraga kò gbúdọ̀ wúra rẹ̀ pò ń dáa ju ẹni tí ò ní lọ bẹ́ẹ̀ sì ni ẹni tó ní náà ọlọ́run fi ṣàdánwò fẹ́ni tí ò ní kẹ́ni tí ò ní mọ́ bá wa máa ṣe kéèta ẹni tó ní kẹ́ni tí ò ní kó má ṣe kéèta ẹni tó ní torí pé ẹni tó ní náà agbára rẹ̀ kọ́ ọlọ́run ọba ló fún ìmọ̀ ṣe kéèta ẹni tó ní ìtumọ̀ rẹ̀ ní àìdùnnú sófin ọlọ́run àìdùnnú ṣiṣẹ́ ọlọ́run nígbà ẹ wá ẹjọjọ ẹjọjọ ṣèwé ni ìgbà tọ́lọ́run wá fẹ́ gbé bí ṣe ṣe dé ọlọ́run wá gbà á òun láàyè nínú arísìkì ọlọ́run ọba ó fi ipò tó ga ó fi jíǹkí ẹ̀ ṣùgbọ́n wọ́n bó o bá tì ná kan tán ò ní rí mi bó o bá ń bẹ́ ń bì kan ẹnìkan kan ní mọ̀ kó ń bẹ́ ń bẹ̀ ẹ̀yin méjèèjì ọlọ́run fi yín ṣàdánwò fúnra yín ni kẹ́ni tí ò ní kó mọ́ pẹ̀gàn ẹni tó ní. nítorí pé níní tiẹ̀ náà kì í ṣagbára rẹ̀ iṣẹ́ tọ́lọ́run nìyẹn. wakadhalika fatanna ba'dahum bi ba'd. ọlọ́run ọba ní báyìí la ṣe fi yín ṣe àdánwò fúnra yín a fi ẹni tó ní ṣàdánwò fẹ́ni tí ò ní a sì fẹ́ni tí ò ní a fi ṣàdánwò fẹ́ni tó ní àfẹn tó bímọ a fi ṣàdánwò fẹ́ni tí ò bímọ bẹ́ẹ̀ la fẹni tí ò bímọ ṣàdánwò fẹni tó bí nítorí pọ́lọ́ àwọn ọba yóò wá máa kíyèsí tí ó máa jáde nínú ọ̀rọ̀ kó wa àti ṣe sí wa sí ètò tọ́lọ́hún ṣiṣẹ́ tọ́lọ́hún ẹni tó ní tí wọ́n wá ń bínú tó ń pẹ̀ gan rẹ̀ tó ń ṣe kéétà rẹ̀ ó ń bínú ṣiṣẹ́ ọlọ́run ọba nìyẹn àyà hasidanli ala ni'mati atadiri ala man asatal adab. يا أسجا على نعمتي أتدري على من أسأت لأداء أسات على الله في فعله كأنك لم ترضى لي ما وهب أسات على الله وكان جزاؤك أن زادني وصد عليك طريق طلب وكان جزاؤك أن زادني وصد عليك طريق طلب gbogbo bọ́lọ̀ ń bá ṣe tọ̀rọ̀ kó wá ọlọ́run ọba fẹni tó ní sàdáwò fẹni tí ò ní ó sì fẹni tí ò ní sàdáwò fẹni tó ní torí pé ẹni tó ní bóun náà ò bá sọ́ra yóò ṣe ọ̀rọ̀ sọ yóò gbọ́ yóò gbéraga yóò jọra rẹ̀ lójú. wàkàtàlẹ́ gbàgbọ́dá náà fàájọ́ bèbá ọ̀rọ̀. wọ́n lérò pé bó èyí máa ń ṣe òun lòún fi jẹ́ bẹ́ẹ̀ ó sì ti bẹ́ẹ̀ yóò àmọ́ wẹni tí ò bá dàbí tiẹ̀ bẹ́ẹ̀ ni pẹ́ni yóò bẹ́ẹ̀ ni pé yẹn ò máa ṣe o ti fi nínú àdánwò lọ́lọ́run nìkan. bẹ́ẹ̀ náà lẹni tí ò ní tó náà wá ń wọ ẹni tó ní tí wọ́n ń bínú tí wọ́n ń wò wípé ti lágbájá ló wá yẹ kó rí báyìí ti lágbájá ló wá yẹ kó ló ń ṣe nǹkan báyìí fún. ó náà ti fẹ́ẹ̀lì torí pé tí ń ṣe yẹn ó ń bínú síṣẹ́ ọlọ́ni ọlọ́run ọba kú ilẹ̀ kó tó ṣẹlòmíì ó ṣe ṣe ọlọ́wọ́ bá sọ pé wà kadhalika fatanna ba'dahum bi ba'd. wà kadhalika fatanna ba'dahum bi ba'd. ọlọ́ní báyìí la ṣe fi apá kan yín ṣàdánwò pápá kejì a fi ìdánwò ara yín ni ẹni tó ní ó máa bẹ ẹni tí ò ní yóò máa bẹ ẹni tó rí jẹ yóò máa bẹ ẹni tí ò rí jẹ yóò máa bẹ. ẹni tí yóò máa jọgà yóò máa bẹ ẹni tí yóò máa jọ máa ṣe yóò máa bẹ ọlọ́run ní àwa fi àdánwò kó wá yín sáàárín iṣẹ́hun títí wọ́n bá ti wá máa bá ni láàfin màtí gbogbo ìtọ́lọ́run bá ṣe fún wa ó fi wa wò ni bó so owó lè yẹn ni tó bá ti ń rí owó yẹn tí bá kó o ní gbéraga o sì ní ṣe o sì ní fojú wé nà ẹni tí tó bá ti rí pé èyí tọ́lọ̀ ń ṣe ìdá àdánwò ni bó sì ṣe mọ ọlọ́run ọba fún ni téèyàn bá ti gbọ́ yé pàdánwò ni kò ní gbéraga tó nímọ̀ tí ń gbéraga lẹ́nìkan kan ò jọ ọ́ lójú tó ń mara bẹ́ẹ̀ nípò nìkan ló ń mọ gbogbo ayé torí pé kò mọ ọ̀ràn tí ń bẹ lọ́rùn ẹ̀ bẹ lọ́rùn ẹ̀ olójú nítorí pé ìmọ̀ náà àdánwò ni ọlọ́wọ́ béèrè báwo ló ṣe lò ó tó bá jọ gbéjà lókè àmà bó sì ṣe ipò lè yẹn ní ipò àmà gùnyàn bẹ́ẹ̀ bá wà wà nípò kan tó wá ń lò ó pé òun náà lòun tó kọ òun lò àtàkùsí bó ṣe wù kò sẹ́ni tó lè mú asọ̀rọ̀ sọ́mọlàkejì kò sẹ́ni tó tó fún lẹ́sìn ó ti béèrè lórí àdánwò ètò bá gbé síwájú ẹ̀ lóbi jẹ́ pé gbogbo àìsàn lọ́wọ́ bá tó kó wa wá sí àdánwò ló fi ṣe nínú gbogbo ẹbí ìwọ ló kéré jù lọ́jọ́ orí ìwọ ti lọ́lọ́run ti lásáájú ọ̀yà kó o tètè gbà fádánwò ni tó o bá ti rí sí báyìí onítọ̀hún ti fèrè níwájú ọlọ́run kò lágbára àti eléyìí ọlọ́run ọba ní owó fi yín àdánwò fúnra rẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náà bàbá ọlọ́run ìbáwọn. Lọ́jọ́ kọ́ lọ́wọ́ gbọ́dọ̀ máa pàṣẹ ìjọba ìdílé yìí ká bá wò tá à ń bá bọ̀ lánàá. Ó náà ni àwọn tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n wá ríra wọn wípé táwọn bá di ẹ̀fẹ́ máa jókòó lọ́dọ̀ ànábì tọ́lọ́wọ́ àrẹ̀wọ̀sẹ́lẹ̀ tó ṣe pé aṣọ wọn ò bá tàmù káwọn wá ìjọba máa jókòó papọ̀ ìtìjú ló jẹ́ táwọn ẹbí bá fẹ́ káwọn ó máa jókòó pẹ̀lú ẹ̀ kó lé àwọn ẹ̀ kúrò nígbà táwọn bá jókòó tà nẹ́bí tán táwọn bá tó kúrò ní kí wọ́n tó máa wá àwọn òfẹ́ máa rí wọn táwọn bá wà pẹ̀lú ànẹ́bí sọ̀tọ̀ láàyè ọlọ́run bá tún á ń yí kó yí wọn yí pé à àwọn tí ò sí yẹn náà àdẹ́wò la fi wọ́n ṣe fún yín tó bá yẹ gbogbo yín lẹ ní ẹ̀ẹ́dì máa ṣe jẹ́ pé gbogbo yín náà lẹ ní ẹ̀ẹ́dì máa tóbi ọlọ́ ẹni tí ó ní yóò máa bẹ́ẹ̀ ẹni tí ò ní ní yóò máa bẹ gbogbo ẹ̀ àfihàn àdánwò fúnra yìí. wàkàlẹ́ àdéhùn bàtà náà bá ọ̀dọ̀ ìgbà ọ̀dọ́ máa bẹ ọmọ ṣé ó máa bẹ olórí ó máa bẹ èrò máa bẹ ẹlòmíì ń bẹ àwọn èèyàn máa pé yìí ẹlòmíì sì ń bẹ wá àwòrán ni fi gbogbo rẹ̀ ó fi ṣàdánwò fún gbogbo wa ní ibikíbi tó bá fi tó ní kálukú. kú sí kéèyàn ó sì ti àgbàládánwò kéèyàn ó wá máa wo ọ̀nà wo lèyìn ó gbà lò ó téèyàn ó tún fi ní kọsẹ̀ níwájú ọlọ́run. ìyàkùnlọ àmọ́ àmúlá ìmọ̀nàlọ́hùn àlẹ́yìn mẹ́mbẹ́ẹ́nìnà. ọlọ́run ọba ní ìdí tá a fi fàdánwò yìí tá a fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n lókìkí. Lo tí wọ́n lẹ́nu tí wọ́n sì rẹ́sẹ̀ wálẹ̀ nínú àwọn lárúbáwá nígbà náà tí wọ́n ń sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam pé kánabi ò lé àwọn aláìní kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ káwọn ó ba lè máa jókòó tì ìgbà tó lọ́n wá sọ àyà yìí kalẹ̀ anabi wa dé kó yí wọn pé àwọn tẹ níka léyìí ọlọ́wọ́n bá mọ̀ sí dẹ̀ra fún wọn pẹ̀lú pọ́lọ̀ ń ṣe ó fún wọn ní ìmánì wọ́n lè má lówó lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ní ìmánì wọ́n lè má lówó lọ́wọ́ ṣùgbọ́n wọ́n níbẹ̀rù ọlọ́run ìdẹ̀ra tó ga jù nìyẹn tọ́lọ́wọ́n bá máa ń ṣe fún yàn ló fi jẹ́ wípé aṣọ ìbẹ̀rù ọlọ́run òun lọ̀gá gbogbo aṣọ gbogbo ẹni tó bá ka aṣọ mọ́rùn kódà kéèyàn wọ ẹgbẹ̀rún aṣọ tí ò bá síbẹ̀rù ọlọ́run ó ń bẹ̀ òhò lónítọ̀ ń wà ìyẹn ni anabi ń sọ fáwọn èèyàn wọ̀nyí sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا wọ́n tún wáá fi ìgbéraga sọ̀rọ̀ ipe tọ́lọ́run bá tiẹ̀ fẹ́ ṣèdẹ̀ra ìmọ̀ọ́nì fún yàn sáwọn wọ̀nyí alábì sọ nǹkan mi aláwọ̀ lè jókòó táwọn yìí bọ́lọ́wọ́n bọ́ bá tiẹ̀ ṣèdẹ̀ra ìmọ̀ọ́nì fún yàn àwa ta lówó yìí àwa lábẹ̀rù ọlọ́run kì í ṣe àwọn wọ̀nyí tí wọ́n rí rí ṣinrìnṣin tí wọn ò gidi lọ́rùn tí wọn ò rí nǹkan gidi jẹ ọ̀rọ̀ tó tún wá jáde lẹ́nu wọn nìyẹn ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni pé àwọn yẹn ń bẹ láàrin wọn àfìṣàdánwò fún wọn ni ṣùgbọ́n náà àdánwò tá a ṣe fún wọn wọ́n fèlì ọlọ́run ọba ni wálé akúnlù kó bàa lè máa jáde lẹ́nu wọn. kọ́ lè máa sọ wípé sáwọn wọ̀nyí náà nírẹ́ ànábì wa ń pọ́n gẹ̀gẹ̀ àwọn tí ò jẹ́ nǹkan kan tí wọn ò ní nǹkan kan sáwọn náà wàá lọ́lọ́run ọba wa ṣe ímánì fún sáwọn náà lọ́lọ́run wa ṣe ìdẹ̀ra wo ní bẹ fáwọn eléyìí ẹ dé wọn bọ́ takun wa máa sọ ìdẹ̀ra ni wọ́n ní ọlọ́wọ́n ọba ní èsì tí wọ́n fọ̀ níjọ́ náà nìyẹn. أليس الله بأعلم بالشاكرين ọlọ́run ọba ní í ṣe bóun lòún mọ ẹni tó ń ṣe lóore tí sì ń dúpẹ́ lórí ẹ̀ òun lòún mọ̀ èyí táwọn ń sọ yẹn kàkà tó yẹ kó wọ́n fi dúpẹ́ lórí ìdẹ́ atọ́lọ́run ọba ṣe fún wọn wọ́n ń gbéraga ni wọ́n ń ṣe mọ́tómọ́tó wọ́n ń ṣàfitì àjùlọ yẹn sí agbára wọn àti sí mímọ̀ ṣe wọn ọlọ́run ọba wa ní àwọn tẹ́yìn sì ń fojú wò pé wọn ò jẹ́ nǹkan kan yìí àwọn sì tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ni'matul iman ìdẹ̀ra imani tọ́lọ́wọ́n bá ṣe fún wọn ìdẹ̀ra ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́ ń ṣe fún wọn wọ́n mọ̀ ọ́n lọ́kùnkúndùn wọ́n tún wo koko mọ́ mọ́sálásí wọ́n tún dúpẹ́ alhamdulillah àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n wá níyì wọ́n wá wò wọ́n pé kí ni wọ́n ní tán dúpẹ́ ojú tán fi wá ń wò wọ́n yìí àtàwọn tán fi ń sọ̀rọ̀ yìí kó wá já wọn náà ó lè dúpẹ́ lórí ìdẹ̀ra àtowó tọ́lọ́wọ́n bá ṣe fún wọn kàkà tó yẹ kí wọ́n fi dúpẹ́ ìgbéraga ni wọ́n ń ṣe ọlọ́wọ́n bá fi wá parí àyà náà wípé alaysa Allah. alaysa Allahu bi a'lama bish-shakirin. ọlọ́run ní ṣé kì í wá sóun lòún mọ ẹni tí ń dúpẹ́ fọlọ́run ni ẹlòmíín bẹ́ẹ̀ ìwọ máa wò wípé kò ní nǹkan kan yóò sì máa dúpẹ́ fọlọ́run lórí ìwọ̀n bẹ̀yì tọ́lọ́run ṣe fún un ẹlòmíín sì ń bẹ ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ kò dá kò tí ì tó náà ní ọmọ gbogbo wa kò yí sí kò yí sí kò ni ó máa sọ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ti ṣe ní tó nínú fún ṣùgbọ́n látara wípé kò ní in tí òjò dúpẹ́ fọlọ́hún anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni látàǹdùrú ìlà man fawqakum wàǹdùrú ìlà man huwa asfala minkum òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ má jọ̀ọ́ jẹ́ pé gbogbo ìgbà àwọn ẹni tó jù yín lọ nínú ọrọ̀ ayé lẹ́ẹ̀mọ́ wò ní gbogbo ìgbà kò ní jẹ́ dúpẹ́ fọlọ́hún àmọ́ ẹ máa wọ àwọn tí ò tó yín ní gbogbo ìgbà nínú arziki tí wọn ò tó yín nípò tí wọn ò tó yín ní kéèyàn ó lákàkún láwùjọ tí wọn ò tó yín ẹ lè máa dúpẹ́ fọlọ́hún ṣùgbọ́n àwọn wọ̀nyí àwọn ò dúpẹ́ fọlọ́hún nítorí pé gbogbo ń tọ́lọ́hún ọba ṣe fún wọn lóore ó kéré lójú wọn wọn ò káàkún bó ti wùlẹ̀ kó mọ́ wọn ò pàtàkì ẹ̀ bó ti wulẹ̀ kó mọ́ àmọ́ àwọn tí wọ́n wá ń fojú pálá ìní ni wọ́n pé wọn ò ní nǹkan kan pé kí ni wọ́n ní àwọn yìí náà ni wọ́n wá ń dúpẹ́ fọlọ́run pé ọlọ́run àwọn mọ̀ dúpẹ́ bó tiẹ̀ ṣe nǹkan kan fáwọn ni'matul iman bó o fáwọn ní iman o fáwọn níbẹ̀rù ọlọ́run o fáwọn mọ ojú ọ̀nà ẹ̀sìn Islam àwọn mọ̀ dúpẹ́ àṣé ìyẹn gan ló sì pàtàkì lọ́dọ̀ ọlọ́run níbi kéèyàn ó dúpẹ́ nítorí pé gbogbo oore pátápátá tí ìjẹ́ mùsùlùmí ìjẹ́ onímọ́ọ̀nì tó bá ti kúrò ńbẹ̀ kì í ṣoore bẹ́ẹ̀yàn bá fi gbolẹ̀ ayé ìkóore jọ bá a bá wá gbogbo oore ọ̀hún tí kò jẹ́ ìjẹ́ mùsùlùmí ò sí ńbẹ̀ ìjẹ́ ìmọ́ọ̀nì kò sí ńbẹ̀ asán ni ìyẹn wá ní àwọn tí ò ní gbọ́yé náà wá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí pọ́lọ́ ń fáwọn ní ìmọ̀ àwọn lè má lówó lọ́wọ́ àwọn lè má nípò àwọn lè má raṣọ gidi wọ̀ ṣùgbọ́n àwọn ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìdẹ̀ra ìmọ̀ọ́nì tó ṣe fáwọn àwọn tán wá lówó lọ́wọ́ náà wá ń sọ wípé àhàwùlà ìmọ̀nàlọ́ àlẹ́yìnà ẹ̀hẹ́n àlẹ́yìn mi bẹ́ẹ̀ nínà. àhàwùlà ìmọ̀nàlọ́ àlẹ́yìn sáwọn tẹ̀ ń sọ pọ́lọ́hún ọba kẹ́ láàrin wa náà ni ó fún wọn ní ìmánì wo ni wọ́n ní oore wo làwọn eléyìí ní tí wọ́n tún wá ń dúpẹ́ àwa tó yẹ ká dúpẹ́ gan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fáàrí ọlọ́run ọba wa ní alaysa Allahu bi a'lama bi shaki ọlọ́run ní ṣé ìwà aṣọ ọlọ́run ló mọ ẹni tí dúpẹ́ fún ni ọlọ́run ló mọ ẹni tí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹni tó ní fifty million tó wá fi five naira alẹ̀ níjòkó ẹ̀rí kí gbogbo alápàrọ̀ Allahu akbar ẹnìkan sì ní two thousand ó sì fi one thousand lẹ̀ àwọn yẹn lè mọ̀ sí Allahu akbar gan bẹ́ẹ̀ sì ni tá a bá wọn owó tí ń lọ́wọ́ kó wá oní one thousand yẹn lọ lọ́rẹ̀ jù bi a'lama bi ẹlòmíín wá ń bẹ òun òun ò fi nǹkan kan lẹ̀ àmọ́ ọlọ́run ti rá níyàn rẹ̀ pé tó bá ní yóò ṣe nínú fifty billion ó fún wa ní two thousand naira five thousand naira kọ́dà ó fún wa ní ten thousand naira àwọn èèyàn ní allah ah ten thousand ló fi lẹ̀ bẹ́ẹ̀ sì ni ten thousand yẹn ò jẹ́ nǹkan kan nínú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá fi ní alẹ́ isa allahu bi alamabish ọlọ́run ní ṣe kì í lòún mẹni tí ń ṣe tòun ni ṣé kí wàá sòun lòún mẹni tí ń dúpẹ́ lórí ntọ́lọ́wọ́n ọba ṣe fún torí pé táwa bá ní ká fojú tọmọ nìyàn wo ẹni tó fi ten thousand lẹ̀ tí fifty billion sì ń bẹ lọ́wọ́ ẹ̀ òun lá sọ pé ó mòore ju òun ló ṣe dáadáa ẹni tó fi one thousand lẹ̀ nínú two thousand tó ní á sọ wípé owó kékeré ló fi lẹ̀ kódà ẹlòmíì ò fi nǹkan kan lẹ̀ ṣùgbọ́n lọ́run rà níyàn rẹ̀ wípé bọ́ bá ní yóò ṣe lọ́lọ́run ọba fi sọ pé alayhi ọlọ́run ọba ní òun lòun mẹ́ni tí ń dúpẹ́ fóun ọlọ́run ọba òun lòun mà ẹ̀yin èèyàn kọ́ ọlọ́run ló mẹ́ni tí ń dúpẹ́ fún ọlọ́mọṣà ìfìwá sínú ẹ̀ tí ó lè máa dúpẹ́ fọlọ́run náà. wàyídà já akálẹ́bí náà yóò mìíràn nàbí àyà tì náà fàkùn sálàmù làlẹ́ ikùn kàtàbà rọ̀bùkùn màlẹ́ الرحمن أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم ọlọ́run ọba ó kọ́ ànábì lẹ́kọ̀ọ́ púpọ̀ sallallahu alaihi wasallam ọlọ́run sì fẹ́ káwa náà ká mú nínú ẹ̀kọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ míì lọ́lọ́run tún kọ́ ànábì sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ kátúraká sọmọlàkejì kátújúká sọmọlàkejì wa bí nǹkan kankan bá ń bẹ lára wọn gbà bá rọmọlàkejì ká pa nǹkan yẹn mọ́ra kátújúká sí i àwọn ilé ìbò ń pe kinní kan ní transfer of aggression ẹlòmíì ń bẹ òun àtìyàwó rẹ̀ náà ń jànulé bọ́ ọba kì í kò ní dán lóhùn ìbínú ti léhùn ní ògbédé ẹnu iṣẹ́ mẹ́ka ẹ̀yin náà máa kí èwo ṣe dandan ní kẹ́kí mi ni ṣé tí n bá dáhùn sínú ṣé ọ̀ràn dandan ní kí n dáhùn ta ni ah, ẹ má bínú o mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ká síra wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni la tahkiranna min al-ma'rufi shay'an walaw an talqa akhaka bi wajhin taliqin wa fi riwayatin bi wajhin taliqin òjíṣẹ́ ọlọ́run ọba ó ní ká má fojú rẹ̀ náà dáadáa kankan bó ti wulẹ̀ ọmọ kò sí dáadáa tó kéré níwájú ọlọ́run kódà ká pàdé wa pẹ̀lú ọ̀yàyà dáadáa ní lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala téèyàn ó tún gbà ládàá lérí ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ń bẹ tó bá ti rí lọ́ọ̀kan gan ìwọ gan àti ilé kí gan yóò bàyàn lẹ́rù torí pé bí bá rẹ̀ tẹ́lẹ̀ tó bá ti rí ọ báyìí ojú pé má dọ̀dọ̀ mi kò ní sọ ṣùgbọ́n tó bá ti wo ó ti mọ̀ pé má ìtumọ̀ ẹ̀nu jẹ̀mọ́ ìgbà wo lèèyàn fẹ́ ṣe yẹn dáa a gbọ́dọ̀ túra ká ká tújú ká síra ẹni ìyẹn gan ní jẹ́sìn ìyẹn gan ni ń jẹ́ ìjọmọ ẹ̀yà nínú ẹ̀sìn ẹnìkan ń bọ̀ bó o ti rí o ti lánìyàn wípé tọrọ owó ni bẹ́ẹ̀ ni ó fún ọ lówó ni bóyá ẹnìkan ló ránṣẹ́ bí sẹ́bà ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ rárá wọ́n ní ẹnìkan tó jẹ yín lówó lónìí wá fún yín lówó ẹ̀hẹ́ ó rí yóò yí padà Muhammad sallallahu alayhi wa sallam ó ọlọ́run bá ní wa idha ja'aka alladhina yu'minuna bi ayatina. wa idha ja'aka alladhina yu'minuna bi ayatina. ọlọ́run nira anabi sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tí àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́hún tí wọ́n nígbàgbọ́ nínú tó gbé lọ́wọ́ àwọn mùmíní tí wọ́n gba àwọn àmì ọlọ́run ọba gbọ́ tí wọ́n gba àwọn ayọ̀ ọlọ́run ọba gbọ́ gbogbo ìgbà tí wọ́n bá ti dé wá bá ọ gbogbo ìgbà tí wọ́n bá wá bẹ̀ ọ wò gbogbo ìgbà tán bá ti dọ́dọ̀ rẹ̀ ànábì. bàbá ti ń dọ́dọ̀ rẹ̀ máa kí wọn pé kán máa wọlé kí wọ́n máa rọra àlàáfíà ọlọ́run fún yín máa sálámà sí wọn tán bá ti ń dọ́dọ̀ rẹ̀ salamun aleikum bí wọn ò tí ì sọ tí wọ́n bá wá sákọ̀kọ́ máa ṣàdúrà fún wọn salamu alaykum aláàfíà ọlọ́nkún máa bá yín ló fi jẹ́ wípé kíkí tó lóore jù tá a lè fi kíra wa òun náà ní ká máa sálámà síra wa torí pé ìsálámà síra ẹni nǹkan mẹ́ta ló kó sínú ó kó kíkí sínú ó kó àdúà sínú ó tún kó iṣẹ́ ládàá sínú ó kó jọsìn sínú bẹ́ẹ̀ yẹn bá sálámà sọmọ èèyàn èèyàn ó gbà ládàá lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì èèyàn ṣàdúrà fún ẹlẹ́ẹ̀kẹta èèyàn tún kí gbogbo àwọn nǹkan yẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló papọ̀ sínú sálámà tí ò sì sí nínú gbogbo kíkí tó kù jàmáà bàbá ra ẹ̀ka àárọ̀ kíkí nìkan ló kónú kò ní ládánú kódà tá a bá ní ká máa túmọ̀ rẹ̀ sádùá gan ni ẹ kú ni ẹ àmọ́ dìísín àkànṣà ń sọ bẹ́ẹ̀ náà ni ẹ kálà ọlọ́mọdé àká bó o láṣẹ bóyá káwọn yòòbó lè bá wa tu àwọn àgbàlagbà wa jókòó ẹ káàárọ̀ ẹ kú àárọ̀ abẹ́ẹ̀kọ́ ẹ kú ewu àárọ̀ ẹ kú jíjí ire láàárọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lówó bí abáre àmọ́ túmọ̀ rẹ̀ sí ṣùgbọ́n bó ti wulẹ̀ kó nítumọ̀ tó kò tó sí sálámà kò tó sí sálámà torí pé sálámà yẹn gan ni kíkí tá a fi máa kíra wa nínú àlìjẹ́nnà ẹni tó bá sálámà síyàn àdúrà tó tóbi ló ṣe fún yàn ló fi jẹ́ wípé gbèsè ni tán bá ti sálámà sí ni ọ̀ràn yẹn ìwọ náà gbọ́dọ̀ dáhùn sálámà bó o bá dáhùn sálámà ó ti dẹ̀ṣẹ̀ ìdí nìyí tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí fi sọ wípé nínú ẹni tí ó máa jẹ́ ká máa nífẹ̀ẹ́ ara wa òun náà ni ifṣá ìsàlám ká máa fọ́n sí sálámà ká gbogbo ẹni tá a bá ti rí tó jẹ́ mùsùlùmí àmọ́ ni àmọ́ ni sálámà sí tó bá ti jọmọ ẹ̀yà inú Islam Yorùbá ni Haúsá ni ẹni tó rí ó jẹ́ sálámà sí ládàlẹ̀ yóò tún máa gbà lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún ọlọ́run bá wa ń kọ́ ànábì lẹ́kọ̀ọ́ wípé wà ìdájà akalẹ́dínà yu'minuna bí ayatina fakul salamun alaykum. ọlọ́run ọba ní gbogbo ìgbà táwọn mùmíní àwọn tí wọ́n gbà ń tó gbé lọ́wọ́ tó wọ́n gbà á gbọ́ ọlọ́run ọba fi kọ́ ìdù sí àìkọ́kọ́ sálámà sí kẹfìrí bọ́bá rí kẹfìrí gan pé sálámà aleykum ọ̀hún ẹ̀yìn yìí sálámà sí kẹfìrí torí kì í ṣe mùsùlùmí àmọ́ tó bá sálámà sí wa ńkọ́ ọ̀rọ̀ àwọn àáfàá pín sí méjì lérí ẹ̀ tó bá ṣe wípé sí sálámà ń ìsọ tẹ̀gàn ìsọ yẹ̀yẹ́ ìsọ ìkunilẹ́fẹ̀ òun ló fi sọ ká sọ pé wa alaykum nítorí sọ náà kó máa jẹ́ tiẹ̀ àmọ́ ẹlòmíì ń bẹ kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tó bá rí mùsùlùmí yóò sáfẹ́ kíyàn kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tó bá rí pé èèyàn rọra assalamu alaykum yóò sáfẹ́ sálámà kì í ṣe pé yẹ̀yẹ́ ní í ṣe ṣùgbọ́n ó fẹ́ kí ọ ní kíkítẹ̀ fi máa ń kira yín tó bá sọ bẹ́ẹ̀ èyí ó dáhùn pé wa aleikum salam èyí ó dá lóhùn bẹ́ẹ̀ gbàlá yìí ń bẹ àlè sọ bẹ́ẹ̀ àmọ́ tá a bá rí i pé sọ yẹyẹ pé à ń sàlá sàlámà kúkú o ò ní wa aleikum ọ sọ bẹ́ẹ̀ lómi ń bẹ ìsọ yẹ̀yẹ́ tó bá ti sọ bẹ́ẹ̀ pé wa aleikum ntọ́ náà kọjá tiẹ̀ ìtumọ̀ wa aleikum nù ṣùgbọ́n ẹni tó pàdé yẹn pé asalaamu lómi yẹ sàlámà tá ṣùgbọ́n àníyàn tó ní náà ni pé ọ sáfẹ́ kí ọ pẹ̀lú kíkí tẹ̀ fi máa ń kíra yín tó bá sọ bẹ́ẹ̀ èèyàn náà sọ pé wa aleykum salam ńlọlọ́wọ́n ọba ṣùgbọ́n a kì í kọ́kọ́ bẹ̀rẹ̀ kásálámà sẹ́yìn tí kì í ṣe mùsùlùmí bàbá rẹ̀ tí kì í ṣe mùsùlùmí àlekí ṣùgbọ́n ká wá lanu ká ní salamu aleykum sẹ́yìn tí kì í ṣe mùsùlùmí kò lẹ́tọ̀ òun ló fi jẹ́ pé gbàtọ́ lọ́wọ́n ọba ń kọ́ ọlọ́run ọba ni wa idha ja'aka alladhina yu'minuna bi ayatina. wa idha ja'aka alladhina yu'minuna bi ayatina. àwọn tí wọ́n nígbàgbọ́ nínú tó gbé lọ́wọ́ tí wọ́n nígbàgbọ́ nínú alukur'an tí wọ́n nígbàgbọ́ nínú àmì ọlọ́run tó ń bẹ lọ́wọ́ rẹ tí wọ́n bá dé wá bá ọ. bó ṣe máa kí wọn ẹ wo ẹ̀kọ́ ọlọ́run kọ́ ànábì lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn ṣe kíyàn fakul salamu alaykum sálámà ni kò máa sá sí wọn bá ànábì ṣe máa kíyàn nìyẹn gbogbo kíkí tí ń bẹ́nu lárúbáwá ànábì èlò sálámà ànábì máa ń sá sí ni ló fi wá jẹ́ pé lẹ́nì ọmọ kan jọ kan ó rágbàlagbà kan ó bá sálámà kan pé ah, ọmọ gọ̀ ọ́ ẹgbẹ́ ẹni là á sálámà sí ẹbí àgbàlagbà nurse kébí kò yé ni tó bá yé ni yóò mọ̀ pé olórí oore olórí àdúrà lọ́mọ yẹn sọ ló ṣe ṣùgbọ́n téèyàn ò bá tí nǹkan ò bá ti yéèyàn ó gba sùúrù ẹgbẹ́ ẹni là sálámà sí àbí kí n bọ́lẹ̀ yìí ti gbé kí o ti wá. ilaha <laughs> ilaha illallah bẹ́ẹ̀ sì ni àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run. wà ìdá jà akálẹ́bìnà yòmínú nẹ́bí àyàtìná. ló fi jẹ́ pé ká fi ẹ̀kọ́ yẹn kó àwọn ọmọ wa bọ́ bá ti jí láàárọ̀ bọ́ bá fẹ́ kí wa sálámà sí mi ni ọmọ. baba salamu aleykum wa aleykum salam. àdúrà lọmọ rẹ kọ́kọ́ jíṣe fún ọ. bá mi ẹ̀ jíire bí ọba jíire bó rí bí ọba jíire yóò di <laughs> àmọ̀ràn bí ní ọ̀yọ́ kò jíire lọ ló fẹ́ fún ọ lówó oúnjẹ bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé ìwọ ni ká kíra ẹni pẹ̀lú èdè wa ṣùgbọ́n ká gbọ́lá fún sí sálámà tó sálámà tán gbogbo èyókù tó bá fẹ́ máa sọ kọ́ máa wá lẹ́yìn èèyàn ṣùgbọ́n sálámà ni kó ṣáájú ọlọ́run ọba fi sọ fún anabi wa muhammad ọlọ́run ọba ní fakulisalamu na aleikum gbólóhùn tírà anabi ó fi máa kí gbogbo ẹni tó bá wá bá ọ ní mùmíní ó náà ní kó sálámà sí wọn tọrọ àlàáfíà ọlọ́run fún wọn. kataba rabbukum ala nafsihi rahmah. torí pọ́lọ́run ọba tó dá yín ọlọ́run ọba tí ń rè yín ọba aláàánú ni àánú rẹ̀ ó gbáàyè jù bínú rẹ̀ lọ ìròyìn ọlọ́run ọba nìbínú ọlọ́run máa ń bínú ṣùgbọ́n ìròyìn ìkẹ́ rẹ̀ ó fẹjú ó gbààyè ju bínú ọlọ́run ọba lọ ọlọ́run wa ni kataba ala nafsi rahma òun ti ṣe lọ́ràn yẹn léun lérí pé wọ́n máa kẹ́yàn ni ìkẹ́ òun gbààyè fún gbogbo ẹ̀dá nínú àmì ìkẹ́ ọlọ́run náà ni pé kò síbẹ̀ èèyàn ṣe ṣe ẹlọ́run tó bẹ́ẹ̀ yẹn bá ti túbá ọlọ́run sì foríjìyàn ìkẹ́ ńlá ni nínú ìkẹ́ ọlọ́run kò sí ní tẹ́ ẹ rí ó ṣe kódà kó ṣẹbọ tó ti túbá tó sì kúrò ń di ọlọ́run ó foríjì so látara adé eléyìí lọ́wọ́ ọba fi sọ pé katabara bukum ala nafsi rahma. katabara bukum ala nafsi rahma. ọmọbìnrin kan wá ń bẹ láti kékeré rẹ̀ ó gbọ́njú sísìn náà ni. kò sẹ ó ti dájá ládùúgbò kò sẹ́ni tí ègbé kiri ńgbà tọ́ba tọ́ya ọba yibiri ọba bẹ̀rẹ̀ sí ni múra dara ní bá ń wọ̀ jáàbù ọba yibiri lọ́ba ń bojú lọ́ba dẹ́lẹ́yà ìwọ wá rí ọwọ́ ẹ bá dá lóhùn o ti jájá ju nǹkan mi wàhálà tiẹ̀ nìyẹn nígbà tó ti túbá anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ata ibumina zambi kàmánlá zambala. anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá ti tọrọ àforíjì tó jáwọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ kan fáìlì rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni pé kò sẹ́ lọ́run rí náà ni wàhálà tiẹ̀ wá ni pé ó ṣe sìnà rí ó mutí rí wàhálà tiẹ̀ bọ́dà bó o ṣe ń sọ kiri ń ó tún máa ní àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ àkẹ́hùn bọ́ọ̀ bá sọ̀ra gan o lè jìyà sí ọlọ́run ni mo ní mo ti forí jiyàn ìwọ ń sọ pé mo ti ọba tún ti bi ọ̀ràn ọlọ́ràn àánú ọlọ́run ọba ó pọ̀ lérí wa lẹ́nu wo òfin gbá káṣọ pé nìkan ọmọ náà nígbà tí o bá ti fàyè lẹ̀ ẹnu wò gbá torí pàwọn tá à ń ṣe yìí tá à ń ṣe yìí náà àmọ́ tá a ṣe lọ́la ọlọ́run jẹ́ àṣẹ dáadáa ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run ọba yín kataba ala nafsihi rahma. kataba rabbukum ala nafsihi rahma. ọlọ́run ọba ti pè bubu kóun jẹ́ aláàánú lera rẹ̀ lérí káàánú òun ó gbáàyè ju ìbínú òun lọ ọlọ́run ọba ló máa ma lábọ̀ rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ó ṣe lẹ́yìn ẹ̀tọ́ fúnra rẹ̀ ó ṣe níròyìn rẹ̀ èyí tó gbáàyè ọ̀nà láàánú oníkẹ́. annahu man amila min. ọlọ́run ọba ní tí mo fẹ́ kó jẹ kó yẹ kó wá yín kó yẹ gbogbo yín tẹ́ẹ̀fì lè mọ bí àánú òun ọlọ́run ṣe pọ̀ tó ó náà ní pé mọ̀nà àmìlámi nkùn sún a gbogbo ẹnikẹ́ni tó bá ṣe súù súù yẹn gbogbo tí ń jáburú ló kónú ó mutí ó ṣe zìnà ó lu jìbìtì ó ṣe gbogbo ohun tó bẹ́ẹ̀ yẹn máa ṣe láì dáa ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe é. من عمل منكم سوءا بجهالة tó fa ìmọ̀ kan tó fi hùwà ìdá tó fa ìmọ̀ kan ṣe àwọn àáfàá wọ́n ní kí ni ìtumọ̀ pé èèyàn fa ìmọ̀ kan ṣe nǹkan gbogbo ara jókòó sáàrẹ ni tí ó sọ pé òun ò tí ì gbọ́ pé sí náà dá sáàrẹ ni tí ó sọ pé sí òun ò tí ì gbọ́ pé sí náà dá ní wàá tá a jókòó yìí ni tí ó sọ pé òun ò mọ̀ pé ọlọ́run ò nífẹ̀ẹ́ sí sí náà kò sí gbogbo ala ti gbọ́ ṣùgbọ́n a lè rẹ́ni tó wà ń bí kó tó dọ̀la kó ṣe sìnà sásọ pé kò mọ̀ ni jàmá ọlọ́run sì sọ pé ẹni tó bá ṣà ìmọ̀ tó bá ṣe ìwà tí ò da níta ìmọ̀ ẹni tó ti wá gbọ́ wá ṣe wá ṣe tó tún wá ṣe àwọn àáfàá ní kódà kó ti gbọ́ tẹ́lẹ̀ kó tún ṣe ọlọ́run ó fi sípò pé kò mọ̀ náà ni ọlọ́run ni kò mọ̀ náà ni torí tó bá mọ̀ kò ní ṣe kọ́lọ́n ó tó lè fi gbà mú orígbà tí ò bá túbá tó bá kú lérí ẹ̀ àmọ́ tó bá ti lè túbá ọlọ́run ó ní èyí tó ṣe ẹ sọ pé kò mà. kataba rabbukum ala nafsi rahma ọlọ́run ní àlálàánú lòun lérí yín. naam. annahu man amila minkum su'an bi jahala. ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá fi àìmọ̀ tó fi hùwà ìdá tó fi àìmọ̀ tó fi ṣẹ́ lọ́hún. lẹ́yìn ìgbà tó wá sí àìfófá ìmọ̀ṣẹ́ lọ́hún yìí ó wá ronú pìwàdà ó wá túbá lẹ́yìn àṣìṣe tó ti ṣe ọ̀hún. wa aslaha tó wá bẹ̀rẹ̀ sí ní padà wá ṣe dáadáa torí pé nínú májẹ̀mú tútúbá òun náà ni pé ntọ́ olóòní ṣe mọ́ yẹn ò wá ní padà sí díẹ̀ mà ìdàkejì nǹkan yẹn ní dáadáa ló wàá máa ṣe wà á sùláhà tó wá padà sí ní bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. lápèjúwe ẹni tó ṣe pé àṣẹyàṣẹ bàbá ni àwọn òbí ò já nǹkan kan lójú ọ wá gbọ́ wá sí wípé kò dáa kéèyàn ọmọ ṣẹ̀yà ṣe bàbá èèyàn ó wá ní ọlọ́run dákun foríjì òun òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìgbà tó wá tọrọ àforíjìn kì í ṣe pé kó kàn tọrọ àforíjì òun lásán kó wá bẹ̀rẹ̀ sí wá máa ṣe dáadáa wà á sílá yóò wá máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ìdàkejì tí ń ṣe tẹ́lẹ̀ yóò wá padà wá máa ṣe ìgbà náà lọ́wọ́ bó tó foríjì òun bẹ́ẹ̀ náà lobìnrin tó ṣe wípé ọkọ rẹ̀ ọ̀já mọ́ nǹkan kan lójú ẹ̀ abúnibi ẹyin ńlá yín ni yóò láàlẹ̀ ọkọ ẹ̀ yóò ní ẹ̀rọ àwọn ọkọ wọn náà máa ń pèrè ẹ lọ́kọ la ilaha illallah. ọlọ́run dákun mọ́kò wá rí síkí wa sábẹ́ àwọn ìyàwó wa ọlọ́run mọ́sí sàwọn ìyàwó wa náà ló ṣùgbọ́n abẹ́ọ́ mọ́kòjẹ́ mú wa sábẹ́ wọn olórí ẹrú láyé ó náà lẹ́ni tó ṣe wípé bí o bá ti rí ìyàwó rẹ̀ kò ní jẹun bọ́ bá pàṣẹ ìyàwó ni pé ẹ sì ní àmọ́ jáde oúnjẹ alẹ́ àná tẹ́ jẹ <laughs> ẹ mọ bó ṣe wá ọjọ́ jókòó ẹ jẹ́jẹ́ kọ́ ọmọ rí nǹkan jẹ <laughs> ẹ sì máa béèrè pé bó lọkùnrin ń ṣe jẹ́ bó ló ṣe jẹ́ bó ló ṣe jẹ́ kí lọ́kàn yìí gbogbo bá a ṣe ń sanwó iléèwé ọmọ ẹ̀ bá àwọn náà ń san òun náà bàdákẹ́ ọlọ́run dákun mọ́sẹ̀ ṣàánú wa ń bẹ̀ ìyàwó tó ti wá ń wà pálapàla tọkọ rẹ̀ ò já nǹkan kan lójú ẹ̀ tóun náà wá gbọ́ wá sí tóun náà wá jáwọ́ kúrò ń bẹ̀ tó kí wá bí nìkan yóò wá padà sí dáadáa sọ́kọ yẹn ìtumọ̀ nìyẹn àìdá ṣeun ó padà ọlọ́run wàá wù ọ́ tọ́lọ́run bá ti wù ọ́ ọlọ́run hmm, eléyìí ṣe tán fẹ́ túbà torí pé tútúbà agúnugún ń bẹ ẹlòmíì yóò túbà ọkàn rẹ̀ kúrò níbi aburú ọlọ́run ò sì ṣe é lo four one nine fún òun rọkàn rẹ̀ bọ́ ọ bá sọ pé o túbà ọlọ́run ní ọ̀sọ́ pé o túbà bóun sì ti gbà tẹ̀sùbẹ́ yìí ò bá láti bíi dọ́badé sida road astagafula astagafula astagafula ẹ̀yin ò sọ pé túbà torí pé tútú bá ní májẹ̀mú ṣùrùtù tauba àkọ́kọ́ nínú májẹ̀mú tútú bá òun náà ni anadamu alamafat èyàn ó kábàámọ̀ èyàn ó sì banújẹ́ lórí ntẹ èyàn fa ìmọ̀ kan ṣe sẹ́yìn èmi náà máa pè ní tí mo ṣe ọ̀dà o gbúdọ̀ kọ́kọ́ gbà torí pé téèyàn ò bá gbà lẹ́mìí pé ní téèyàn ṣe ò èyàn ò lè túbá èyàn gbúdọ̀ kọ́kọ́ gbà nínú ẹ̀mí wípé ní mo ṣe ò èyàn wà á banújẹ́ èyàn ó kábàámọ̀ lérí ẹ̀ pé tọ́ ọlọ́run tó o bá mọ̀ fi bí mi ẹni ìyá ni mà jẹ́ èyàn ó kábàámọ̀ lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì alazimu ala adami laudati ilayhi ma baqiya min umri èyàn ó wà á pinnu pé ìwọ ọlọ́run ń tún padà sídìí ìwà ẹ̀ṣẹ̀ yìí mọ́ lókùrúgbà tí mo bá ń bẹ lérí lẹ̀ èyàn ó ṣe pinnu òdodo láàrin òun àtọ́ ọlọ́run lẹ́yìn ẹ̀ èyàn ó wà á tún pọ̀ ní istighfar ní máa tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ẹ̀ èyàn ó wà á pọ̀ ní ìmọ̀ ṣiṣẹ́ dáadáa ìdàkejì ní ń ṣe láì da èyàn ó wà á máa ṣe dáadáa rẹ̀ ìgbà yẹn lọ́wọ́n ọba yóò wá wo yàn pé eléyìí túbá tọ́lọ́run bá ti wá rí yàn sẹ́ni tó túbá kò sí bẹ́sẹ̀ yẹn ṣe tó ọlọ́run yóò forí jì onítàn ọlọ́run ọba fi sọ pé innahu man amila minkum su'an أنه من عمل منكم سوءا بجهالة ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá wà àìdá nínú yín látara ìmọ̀kan látara oró òye ló fi ṣẹ lọ́n ló fi jẹ sọ́fin ìtọ́lọ́wọ́n ọba òfẹ́. màtá láti bá a di ìwà àpọ̀lá. lẹ́yìn wá àgbà náà tó wá ronú pìwàdà tó wá túbà lọ́sọ́dọ̀ ọlọ́run wà á súláhà tó wá tún bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ìdàkejì àìdá tó ti ṣe tẹ́lẹ̀ yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. fẹ́ẹ́lẹ́gùn ọ̀gáfóró ní. ọba ní ẹ lọ màmá dájú gbogbo dájú ọlọ́run ọba ti ń bá yín sọ̀rọ̀ gàfúrò ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lòun. tóun sì máa ń gba tútú bá gbogbo ẹni tó bá tọrọ àforíjì wá ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ni bẹ́ẹ̀ náà bá tẹ lọ bọ́lọ̀n bá tó bá tọrọ àforíjì bá tún gba tútú bá rẹ̀ ọlọ́run ó tún wá kẹ́ lóbi sọ pé ìkẹ́ òun ń gbà yìí púpọ̀ ọ̀kan náà àwọn àfa ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n kan òun náà ìgbà tó ronú títí tó wá ń túbà lọ sọ́dọ̀ ọlọ ó ní ìyá yìí látò àdébò ni. láàrin látò àdébò ní ìbáyìí. Irun bí ìlàdí kọ̀díkà nàmi ni. Mo kẹ́rùn bí ìlàdí kọ̀díkà nàmi ni. Bàbá ní sílẹ̀ tó إلا رجائي فمالي حيلة إلا رجائي يقوك إن أفوت وحسن ظني يقوك إن أفوت وحسن ظني ولو أني فكرت في ندمي عليها قدرت أنامي وقراءة سني أجل بدارتي دنيا جنونا وأقطع طول أمري بتمني ọ̀rọ̀ yẹn kún púpọ̀ nítorí wàá parí ẹ̀ yàtọ̀ nú nẹ́tù mi báyọ̀ parí mi lásàárọ̀ lọ́wọ́ rẹ̀ lámùtà fọ́ánì lásàárọ̀ lọ́wọ́ rẹ̀ lámùtà fọ́ánì ẹni tó sọ̀rọ̀ yìí náà ń pè ní àbúlé ìdáríyà ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ni ṣùgbọ́n ó lo àsìkò rẹ̀ àwọn àgbà kan ó lò ó pàlàpàlà ìgbà tọrọ wá yé ọwọ́ àtúbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ orin tí wọ́n ń sọ nígbà náà ó ń forí sọ tútúbà tó sì ń kó àwọn májèmú ìtúbà sínú ó ní ìlànà ọlọ́run ọba mi láti wà á. àtìkò ní ìbàdí ní ọ̀dọ̀ ìyàwó mo fi ọ́ ní májèmí níyà torí pé kí n bá ní kémi ní òun tí mo ṣe tó bá fẹ́ ti ní a ìyà yóò bọ̀. láti wà á síbù ní ìbàdí ní ọ̀dọ̀ ìyàwó wọ́n fi tí mo ṣe má fi bí mí má fi bẹ̀rẹ̀ yà. Gbogbo tí mo ṣe wọn ò ó ní wọ́n Manuel mo máa tí mo ṣe rí ọlọ́run dákun ṣàánú mi. Bàmá ẹ̀ ìlà tó ìlà ọ̀rọ̀ Olórí ọlọ́run lọ́pẹ́ kò séde kankan kò sí tó lè gbà nílẹ̀ lọ́wọ́ ọlọ́run tó bá fẹ́ bí mí. Tó bá fẹ́ jẹ níyà kò sẹ́nìkan tó lè gbà nílẹ̀. Ṣùgbọ́n mo láti lè dé bọ́ba aláàánú ni ọ́. Bọ́ba aláforíjì ni ọ́ wà húsùnà gan ni ó ti lérò dáadáa lọ. Wàláwà ni bàkárí tó fi dájà mi àlẹ́ ha. Wàláwà kárí tó fi dájà mi àlẹ́ ha. Àbọ̀dípò àná mèlè wàkọ́lá tó fi lò. Wàláwà kárí tó fi dájà mi àlẹ́ ha. Ó ti wù gbà tí mo bá ń ronú lórí àwọn pálapàla tí mo ti ṣe lẹ́yìn lórí àwọn ìkùdìẹ̀kùdìẹ̀ mi èyí tí mo sì fi sẹ́yìn. Àwọn nínú àná mi lè àkọ́rá tó fi ní. Máa gé kajẹ báyìí. Ẹ kò sì lọ síbi ànáyà aláwọ̀ tí ń kábàámà. Oríṣi bá ti rántí gbogbo pálapàla tí mo ṣe sẹ́yìn. Àwọn nínú àná mi lè àkọ́rá tó fi ní. Ó ní máa ó sì máa fi ọmọ níkàlù yìí kúkú bẹ́ẹ̀ pé áà. Ah, náà ni mo ṣe báyìí máa kábàámà lérí ẹ̀. ìyanu mi sábà sí lórí àjòjò náà. wà á bọ̀ bọ́ọ̀lù ọmọ ẹgbẹ́ ìtàkà ni. ìyanu mi sábà sí lórí àjòjò náà. lòdòdòdò lé ayé kò yé máa tí mò ń ṣe nígbà náà. a ti gbáàdà o àwa ni lọ́tún àwa ni lọ́sì àwa ni níwájú.

ìgbà bá di túbá tí túbá òun tó bá ti kó májẹ̀mú ojú túbá sínú èyí ó kábàámà lórí èyí tí èyàn ti fà ìmọ̀ ká ṣe èyí ó pinnu pé èyí ní padà sí díẹ̀ mọ́ èyí ó máa pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìsìnfáàrù èyí ó tún wá máa ṣọ̀pọ̀lọpọ̀ dáadáa bí èèyàn bá ti lè ṣe bẹ́ẹ̀. fàlàwò ọdún rọrùn ní. ká lọ́ọ́ pàtàkì dáadáa ju ọlọ́ngà fún ọba tí máa ń forí ìjì ni ọba tí kì í máa ń kẹ́ni ni níbi táwa bá dé ìgbè sùn kì í fẹ́ kí èèyàn ó túbá torí pé nínú ìtì ìbànújẹ́ tí máa ń gbé sùn òun náà ni ọmọ ènìyàn bá ń ṣe lọ tó bá wá túbá àbínú ìṣòro nínú ìyá máa bá ló bá náà ṣùgbọ́n tó bá ti túbá ìbànújẹ́ wàá gbé sùn lè sọ́tò wá ní wàá bọ̀ gbére ọlọ́run ò lè wọ́n yíyan ọmọ abúlé ti ṣe èso wa máa sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ lómi ìwé ẹ̀rù yóò máa bá a lọ báyìí pé ilé ẹ̀jú ọlọ́run ò lè borí ẹ̀rù bí máa sọ bẹ́ẹ̀ lẹ́wọ̀ ọlọ́run ò lè borí ju kó máa tó ṣe ẹ̀jú wọn máa bá a lọ báyìí irú ẹni tí ń bá ń rò bẹ́ẹ̀ ìṣù ní gbèsè ọlẹ́rù kò jẹ́ lọ máa tú é fún lọ́ọ̀ àlùmọ̀tìlóòlù ó wà nínú àwọn tí wọ́n jẹ́ kó gun ó sẹ́ lórí àwọn mùsùlùmí níbi owó rọ̀jù ọlọ́run ló mọ iye ẹ̀bí mùsùlùmí tó lọ látọ̀wọ́ ẹ̀ ṣùgbọ́n gbà tó padà gba islam ó tó padà wá di apá ọ̀tún ànábì ó tún wá di ẹni tó ti wípé tókun bá yá o yóò tún ṣáájú ogun islam ọlọ́run ló sì mọ iye ẹ̀bí mùsùlùmí tó lọ látọ̀wọ́ ẹ̀ kódà níbi ogun oṣù nínú tọ́lọ̀ tó jẹ́ sábàbí táwọn gèbèrè ti borí mùsùlùmí Khalid ibn Walid jẹ́ kan bẹ́ẹ̀ tó sọ fún ọgbẹ́ ìjà ló pè yìí mú wọn olókọ́ àwọn ọmọ ogun gbẹ̀yìn náà fi pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí lọ́dún náà ṣùgbọ́n káàdì kúnnù wà yìí bàbá wa dá ọkọ rẹ̀ lélẹ̀ àtùmáyé rọ̀bí ọlọ́run bá kẹ́ níta tó máa sọ nìyẹn nígbà tó túbá ọlọ́run bá forí yìí tó má ti ké su ọ̀tàn ọ̀jẹ̀ ọlọ́run ò lè forí yàn ìwọ pinnu mo dáwọ́ bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti pinnu ọlọ́run bá ti tán láti gbà ṣíṣú tọba wá gba dúdú bẹ́ẹ̀ yàtá ẹ̀nà ọ̀rọ̀ Rọ̀ṣímún ọba tó pọ̀ ní kíkẹ́ni nígbà tí èèyàn bá tọrọ àforíjì ta lọ sọ́dọ̀ rẹ̀ àtúnwá kẹ́ni ni. وكذلك نفسر الآيات ولتستبين سبيل المجرمين ọlọ́run bá ní wọ́n gbàgbá lẹ́kànnì fún sílùú làárá ọlọ́run bá ní báyìí ni àwọn ọlọ́run ti ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àlàyé àwọn ọlọ́run àwọn ọ̀rọ̀ tẹ bùkátà ní tó yẹ kó yẹ yín nípa àlámọ̀ ilé ẹ̀sìn yín nípa àlámọ̀ ilé ayé yín ọlọ́run yẹn wù bá àti ń fọ́síwẹ́wẹ́ fún yín lórí ẹgbẹ́ ẹni tí kùránì báyìí tó bá jìnnà sí kùránì àdánwò ńlá ọlọ́run bá ní ẹwù bá àti ń fọ́síwẹ́wẹ́ fún yín kí ni tẹ́ẹ̀sì pẹ́ẹ́sì rójú rẹ ọlọ kí ni tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì kí ọlọ ọlọ́run bá ní wákàtà àlékanu fọ́sílù rẹ. wákàtà àlékanu fọ́sílù rẹ àyà. ọlọ́ní báyìí la ṣe ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àwọn àyà wa àwọn àmì àwọn ọlọ́run ọba fún yín. wálé dáṣà bí ìnàgbàgbé lórí lójú rẹ bí. kẹ́ẹ̀ni ó lè dá ojú ọ̀nà àwọn ẹni ìparun mà kẹ́ẹ̀ má bàa tọ́ ojú ọ̀nà àwọn kòkí àwọn ọ̀daràn àwọn tí wọ́n lòdì síta ọlọ́run kẹ́ẹ̀lì máa ṣe sí wọn kẹ́ẹ̀lì máa tí wọ́n ṣe tán fi dẹni ìgúnwájú ọlọ́run kẹ́yìn náà má bàa ṣe bẹ́ẹ̀ olóòfò ọgbà wa tó tónu yìí ṣùgbọ́n bọ́lá wọn ti sọ́tọ̀ ẹ̀ lómi ó ní ojú ọ̀nà àwọn èèyàn parun ga lówó ọlọ́run ṣètò wa bẹ́ẹ̀ قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله ọlọ́run ọba ti kì mí nílọ̀ ó ti lé mi sá ní díẹ̀ kí ni nǹkan náà. àná àbúdá lẹ́rìí ìdẹ́tẹ̀dẹ̀ ọ̀nà mi ń dúró nílá. pé kí máa jọ́sìn fún gbogbo ń tẹ̀ ń sìn lẹ́yìn ìtọ́lọ́ ọlọ́run ti kìlọ̀ fún mi pé kí n kúrò díẹ̀ kí ni mo bá yín sìn tẹ́ ń sìn lẹ́yìn ọlọ àwọn òṣàfẹ́ kó kalẹ̀ tẹ́ ń sìn á ti kọ́ fún mi mi ò gbúdọ̀ débi ẹ̀. kùnà àtẹ́bí àwọn akóhùn. ọlọ́run ànábì tún sọ fún wọn kódà ìfẹ́ ẹnu rí wọn ò ní tẹ̀lé mi ò ní tẹ̀lé fẹ́ inú ẹ̀yin kékeré ìtọ́lọ̀ nǹkan bá ní kí n ṣe náà ní màá ṣe. kọ̀dùkọ̀dà tó ìlà ń wà mẹ́ ànàmínà lọ́jàdé. àjẹpẹ́ tí mo bá ti wá ń gba yín sí òòsà yín àdúgbò ìpé ìfẹ́ ẹnu tí yín ni mò ń tẹ̀lé bí o tẹ̀lé tí ọlọ́run ọba kan ránṣẹ́ sí mi mọ́ àjẹpẹ́ yìí náà ti sọnù nìyẹn. àjẹpẹ́ yìí ò sí nínú ẹni tó mọ̀nà nìyẹn. àjẹ wípé lókùrú gbàtẹ́yìn bá ti fi tọ́lọ́run ọba lẹ̀ tíyàn bá ti nílànà àwọn kèfèrí lèyàn fẹ́ mú pọ̀n èyàn ó máa ṣe gbogbo bí wọ́n ṣe ń ṣe èyàn ò ní ṣe bọ́lọ̀ ṣe ní kó wọ́n ṣe lẹ́ẹ̀tì máa rí mùsùlùmí mi bẹ́ẹ̀ bá ṣe nǹkan bọ́lọ̀ ṣe ní á ṣe yóò ní òdò yóò ní kó wà láìpẹ́ àfi kan ṣe é bí ìlànà àwọn kèfèrí lẹ́ẹ̀tì máa rí mùsùlùmí tán bá ń ṣe ìgbéyàwó wọn ó tún ọkọ obìnrin ìyàwó náà ó tún ìtọ́lọ́hún odò èyí ó débi ìgbéyàwó mi yóò mọ̀ pé àbóhùn sí nàìjíríà fún àìsí náà lè ń bọ̀. àwọn èèyàn bá débi kó ní àwọn aṣọ kéékèèké àbọ̀wọ̀ àgbẹ̀bẹ̀yà bísímìlá àràmà àròyé níbo la ti rí yẹn ìjọba fi wọ́n lè rìn bí lórí wọn ní kò lè dùn náà ni tọ́lọ́hún odò bá lànà ìdíkèbèrè olóko lọ́lọ́wọ́n bá fi sọ fáànì nẹ́bí sọ́lọ́dà ó ní ra nẹ́bí tó bá ti tẹ̀lé fẹ́ẹ́nu wọn àbí tó tẹ̀lé lànà wọn kọ́ ọ̀dọ̀ láàrútù ajẹ́pẹ̀mí náà ti sọnù ní ẹ̀. ìlà wa àṣẹ̀dínlẹ̀ lọ́tẹ̀lé. ajẹ́pẹ̀mí nínú àwọn tó mọ̀nà nìyẹn anábì ti mọ̀nà anábì ò ní sọ láéláé. ṣùgbọ́n ọlọ́run ní kó máa sọ bẹ́ẹ̀ kó lè máa jẹ́kọ̀ọ́ fáwọn àtàǹbọ̀ lẹ́yìn ìmọ̀nà ibi káṣe tọ́lọ́hún ibẹ̀ ìmọ̀nà wà. gbogbo tó bá ti yàtọ̀ sí tọ́lọ́hún tó yàtọ̀ sí súnà ẹ̀dùn wa Muhammad sọ́lá ọ̀sọ́lá ànú ni ọlọ́run má ṣe wá lọ́nà ọlọ́run má ṣe pé ànú méjì wá kẹ́lẹ́ má ta ní ìfọ̀sí bàbá ní àlẹ́ ní sáà ní sàfílà sáà ní ìrẹ̀gbẹ́ náà máa ń fọ́ọ̀lù sínú òṣèlú yẹn tẹ̀lé kan yin ọlọ́run jọ kan ó ní ọlọ́run ọba àgbàlá gbì ọba àgbàlá ó sì lè máa fọ́ ọlọ́run ọba àgbàlá wọ́n lè lo bàbá rẹ̀ kọ́ ọlọ́run bàbá rẹ̀ ẹ̀ka àròsà bàbá àgbàlá gbì olùwé bàbá òun ló ń gbé ìwọ ìyá òun ṣùgbọ́n yóò tún jẹ òun rò pé òun fi yan náà òun ẹ tó bá fẹ́ máa sọ ọ̀kan ẹ tó bá lè rí pé ọ̀rọ̀ kò tí o bá nímọ̀ dáadáa kó sọ fáwọn onímọ̀ pé ọ̀rọ̀ yìí ṣe kò tako ẹ̀sìn tó bá yẹ ká pọ̀ rẹ̀ ṣe. forecasting àti planning èdè ìbò ni méjèèjì o tó di béèyàn bá lọ wo ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ síra wọn. tó di kéèyàn plan fún nǹkan ó yàtọ̀ sí kéèyàn forecast. lápòjúwe ṣe ẹni tó forecast ìtumọ̀ ẹ̀ ni pé títí ní yìí tó bá lè pàdé nǹkan báyìí tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ lé èèyàn ń fòkà tuntun. ṣùgbọ́n planning mo fẹ́ kí nǹkan báyìí wọrí báyìí kí n wá máa tó kí n plan kí n máa tó nǹkan báyìí mo fẹ́ kó rí báyìí ó yàtọ̀ sí nǹkan báyìí àti nǹkan báyìí bá lè ṣe báyìí kí n tó súnmọ́ kó ṣẹlẹ̀ lé. bẹ́ẹ̀ planning èèyàn wò pé ó wù mí kí nǹkan báyìí wọrí báyìí kí làwọn nǹkan tó le tí mo lè máa ṣe tí ó fi jẹ́ kí nǹkan yẹn orí bẹ́ẹ̀ yẹn ń plan nìyẹn ṣùgbọ́n kò ká sí ìdílé bóyá ní ẹ̀rẹ̀ tó nǹkan yẹn ká yìí natural thing tó ti wà tí natural substance yìí àti ilé ìbálẹ̀ pàdé possibility tí nǹkan báyà ó ṣẹlẹ̀ ìyẹn kò ká sí tó bá ti wù ọ lọ ó lè má ṣẹlẹ̀ tó ti yé ká lọ́wọ́ náà àwọn tó ń gbé ìwé dáadáa ìgbà lọ wọ́n tún lè bá wa. wọn náà wò ní tẹ́tẹ́ tó máa ń lo gbólóò yẹn pé wọ́n kò káàkiri nọ́mbà báyìí yóò dárí àwọn onífóònù tó ọ̀pọ̀ lọ́wọ́ àyà yóò nọ́mbà àwọn ìfọlọ́wọ́ tó ọ̀pọ̀. Yàá òdiwọ̀n èrí náà síyàn nínú ìsìlá oṣù yìí báyìí wọ́n èrí náà síyàn nínú ìsìlá oṣù wẹ̀ ọmọ. Èyàn lè sùn kí ìwọ lálá kankan nípa ọmọ ayé yẹn. Ìwọ lè ṣẹlẹ̀. Èyí tó dáa yìí tó ẹgbẹ́ dáadáa yìí kéèyàn sọ fún o pé mo lálàá pé ọlọ́run ṣe dáadáa báyìí fún mi yóò sọ kọ́ bá ṣàdúrà ló wà sọ. tó bá yẹ pé nǹkan mi tó kú díẹ̀ káàtó ni yóò bá bẹ́ẹ̀ lọ pé kọ́lọ́ kó má fi àbúrò yẹn ṣẹlẹ̀ bí. ewu tó bá lọ sọ fún dàpọ̀lọ́jíkà yóò bẹ́ẹ̀ kó sínú wàhálà yẹ mo lálàá pé ọkọ̀ gba òkú o ọba dálẹ́sì ó rí i pé gbogbo èrè tó bá yọ máa wípé títì lọ́sẹ̀ o yóò máa pẹ́ yóò máa pẹ́ èyí ó ti dáa jù bí wípé ọba àtọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀daràn pẹ̀lú pé ká sọ̀rọ̀ àti sábà máa rọ́ àlá lọ́wọ́ náà sọ̀rọ̀ àlọ́ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àlá lẹ́yìn àbájí lọ́rọ̀ ó súnmọ́ pọ̀ṣẹ̀ o. tó ọba yìí ti ń lọ kiri jù ó súnmọ́ kí nǹkan yóò pàápàá jùlọ tó bá yẹ pé kájí ò dáa bá jù ń lọ ọ̀rọ̀ sólè lọ́rọ̀ ìmọ̀ àti ọ̀ṣun tó kí nìkan ló ó súnmọ́ kí nǹkan yóò lọ jẹlẹ̀ tó ló jẹ́ pé Islam ọ̀ ẹ̀kọ́ rí jù lọ́wọ́ nǹkan tó wá tàwọn lọ́wọ́ àwọn. Náà àwọn ìbéèrè tí àwọn ìbéèrè pọ̀. Ẹ́ ẹni o ó ń kírun ṣé ó rí pé òun máa kọ̀ láyìn nípa ìjọ àwọn ẹni ẹ̀rọ lọ́sọ̀ tí ẹnìkan wájú gbàtí ẹ̀ wá wà wájú ọkàn ló bá ara gan òṣùmọ́ ìbẹ̀rù ẹni tí bẹ̀rẹ̀ ìwé kúrò láti ń pè abápè bá kàn ní wọlé nígbà wo ti kò ní pé àyà lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ ló nímọ̀ ìṣòro wa tó o bá ti kì í olùkàlùkù kì í ti ọlọ́tọ̀ọ̀tọ̀ torí pé láti avoid èsì ń padà ìṣẹ̀lẹ̀ àmọ́ yẹ kámi ìtọ́ ọmọ tòmátò ọba ti rí ẹni tó tún jù ọ lọ ó lè kó sílẹ̀ máa ọ̀sẹ̀ bọ̀ ìwádìí ṣírùkù yẹn ó wà natural anxiety nìyẹn ló ti kò ní yóò wà destabilized psychologically kò yóò wọ́n ṣe mistake lọ́dọ̀ kan àkọ́nà tó ó jóra yóò mú àṣà èyí yóò kú ìdè kó ṣe ṣírkù nàchọ́ra ìdí tó ṣẹlẹ̀ sí ìdí pé ẹ̀tọ́ bá ètò dáa jù olùkọ́sọ pé ìwọ náà ló dáa jù láti lè àwọ̀ ìjì kí nǹkan yẹn máa ṣẹlẹ̀ tó bá kílé ayé sílẹ̀ ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ kejì ọjọ́ ogójì ọjọ́ kankan àwa la gbé yẹn kalẹ̀ fúnra wa tó ti yé kò sí nínú súnà Islam lálọ́ wọn náà wà lẹ́yìn bákan náà ẹni pé ó yáwó lọ́wọ́ èèyàn tí ò san àìsàn ká máa ṣe ìjọba yá léèyàn tó lè yáwó ẹni yẹn lówó níjọ́ mi ó ó ní àkọ́kọ́ náà yíyá yẹn lówó ìsọ̀rọ̀ yẹn fi hàn yá yẹn lówó iṣẹ́ ládàá ni sọ ní iṣẹ́ ìdíyàn fẹ́ ṣiṣẹ́ ìbáadà tòun ti kọ́ kúrò rẹ̀ padà ẹnu kò jẹ́ ìyá ẹni yẹn lówó èèyàn gbàlára lọ́dọọdọ fún èèyàn ràn èèyàn bá ọmọ èèyàn fìyà bùkátà lásìkò ṣẹlẹ̀ àdáni bí ṣẹlẹ̀ àdáni ti wá rí yìí sọ̀rọ̀ yẹn lápèjú ilé tẹ̀ nìkan wá bọ̀ ní ìgbéyà ẹ̀dá fàyà ní ìgbà ọ̀gá lára bí tó ti wá ẹnìkan wọlé ẹnìkan ní five thousand ọwọ́ àpò fún yẹn ìyẹn wá ní à ah, kò sówó rẹ̀ à kó sàtà nǹkan náà kó wọlé pèkí ọkàn tiẹ̀ kò lè lẹ́sẹ̀ ní kó sọ ọmọ ẹ̀ sábẹ́ bí bá thousand yìí ṣe so yíyá yẹn lówó sọ̀rọ̀ yẹn ẹnìkan wá gbọ́dọ̀ yá mi lórí ìyẹn ní ah, ìdè pé èèyàn lẹ́sẹ̀ lórí nǹkan yẹn tó ti wà báyìí kọ́sọ́ náà rà ní yẹn ó lè rí owó lọ́wọ́ èèyàn ṣe kó ṣe ní pé ọkàn lówó lọ́wọ́ ẹ̀ ni bùkátà ọwọ́ ẹ̀ ti tán ọkàn rí lọ́wọ́ rẹ̀ ni owó ti tán ìwọ́n sì máa polówó lọ́wọ́ pọ̀ yà ẹni tá a wá já lówó tí ò da owó yẹn padà á wòye sí ìṣèṣe rẹ̀ bóyá àìní kọ́nà kó ṣàánú wa òṣìṣì nígbà míì a máa ń sọ ọmọ ènìyàn tí onírọ́ yẹ́rì pé ọ̀rọ̀ rẹ̀ wá ní ṣe ọ̀rọ̀ rẹ̀ wọ́n ṣe gbèsè ní kò níbi ṣètọ́ ló tún máa gbé ọ́ sí lẹ́nu yóò máa parọ́ yóò máa parọ́ yóò máa parọ́ ilé yóò fi gbé òpùrọ́ lélẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ ẹlòmíì sì ń bẹ tó ṣe wípé àdámọ̀ rẹ̀ ti kọjá owó lọ́mọ sàn àwọn èèyàn ti mọ̀ ọ́ owó wa ń bẹ lọ́wọ́ lórí pé ìwọ náà ní ìdí owó ìpè tó bá jẹ́ pé mo fẹ́ kùn ọ mo lè kùn ọ ṣùgbọ́n pé ìyá olówó mi ò lè yọ lówó èèyàn ṣe lọ́ọ̀ lórí pé kò sí máa ìṣe ìlú rẹ̀ pé kò ní dá padà ṣùgbọ́n tó bá fẹ́ fún o fún mo fún ọ bọ́dọ̀ bá ní orí dá tó bá ti dá padà mo ti fún ọ ló bá ti mọ̀ sí sí rẹ̀ pé ọba ìyá owó ìyá wà ní ọba ìjọba àti dá àkókò ìyá gan ni torí pé ó ti múra ó tún yẹlé ó ti múra níjọ́ tẹ bá rí láyé ó lè jẹ́ pé kùkù lẹ́yìn òsì láyé tó ìjọba yá yẹn bá ìjọba àpàjẹ́ náà nìyí tó ti wá báyìí tó kọ́nà ọba kí ó sànù wa ẹ mọ́ tètè àfojú kéré gbèsè lẹ́yìn ọba jẹ gbèsè ẹ̀dá máa sáré àti tètè sán ẹ̀dá máa sáré àti tètè sán ọjọ́ gbèsè ọ̀nà tó ń kówó lé nǹkan mi gbèsè ó lẹ́yìn ọba sáré àti sán gbèsè kọ́nà ọba kí ó sànù wa. هذا والله kò sí ìgbà tó burú mbẹ tó burú mbẹ àkọ́kọ́ náà tá a bá fẹ́ sínú kò kò bá mu kéèyàn máa fi oúnjẹ sínú bí èso kéèyàn kọ́kọ́ fi sínú bóyá oúnjẹ àwọn oúnjẹ tó yé ẹni sòrò téèyàn bá wá ṣe yìí èèyàn ti sínú nìyẹn ẹni oúnjẹ yẹn wá lè jẹ lẹ́yìn yẹn irú oúnjẹ yẹn lè ẹni jẹ pàdé tó bóyá oúnjẹ àrùn wà bẹ ìdìbò orí ajá ní síbẹ̀ ìdìbò ẹlẹ́dẹ̀ fún mi síbẹ̀ tó ti yé ẹ̀ ẹ́ bá tó ti ẹ̀yà lè jọ tó ti ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà wọ́n ní kíkiri pé ẹkú àjùlọ àwẹ̀ àwẹ̀ títí yorùbá. pé tí ọ̀dà yẹn ti lọ lọ́wọ́ lọ́wọ́ àníyàn tó fi sọ́lá wò ọlọ́run ló sì máa àníyàn tó fi sọ tó wa àlè kọ fún ìlẹ́nu wa pé àṣà ọlọ́jọ́. Tọ́ bá ń gbé wà nìkan wá sí mọ́lára sí ẹ̀rọ dáa fún ìlú tó kù láti gbọ́ wà. Èèyàn tí máa ń gbọ́ wà sí pọ̀. Ẹni tó bá ń ṣe wà sí òun gán lè sọ̀rọ̀ kó sọ. Tò ẹ̀yin tẹ̀sí wa ní mọ́lára sí ọlọ́run lè lòdì sábà dáa ní ọ̀rẹ́ ìṣòro náà. Wọ́n gbàgbọ́ ọ̀gá jókòó bẹ́ẹ̀ bóòlù ti fẹ́ kó yẹn nínú tí ó sì sọ ń gbà mí àwọn kan méjì òjì ọdún ọlọ́run lè yìí kúrò láti fún yàn náà owó dáa bàbá ni wọ́n fẹ́ ṣe wá àyòkù àyàfi tó ẹ pé ẹni yẹn ìsọkùsọ ní máa sọ èyí ò sí lágbára àti lè dá lákẹ́ tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbí ìṣòwò bẹ̀rẹ̀ torí pé ìjọ máa sọ yóò máa bí ọdún ìsọkúsọ ni ó sì máa sọ tó tẹ́yìn òsì sí nípò ẹni téèyàn lè rí fún ṣe ó dà pọ̀ kéèyàn ó dúró rẹ̀ tó ara wà lára. ẹni tó ti pé ènìyàn bẹ́yà ènìyàn báyàwó rẹ̀ lóde náà rí nígbà wàá gbọ́ wá sí tó sún bá pé òun fẹ́ lọ ọbẹ̀ pé kọ̀ àbí láti ẹ̀fẹ́ ìdílé bàbá ìwáyé ẹ̀yún ẹ̀yìn lọ́ọ́ sọ̀yún ọ̀ọ́ máa sọ̀rọ̀ àkóyè tó ti yé sọ̀rọ̀ àkóyè ọmọ àtọrọ àgbóyè lọ́dọ̀ ọlọ́run ló ti lọ́lọ́ má lọ sọ yẹ o káwọn sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́pọ̀ ni ọ̀gbọ́n. ẹ̀yà lè ẹ̀yà lè sọ̀rọ̀ nílé ìwẹ̀ nílé ìwẹ̀ Thank you. bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan bẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lápòjú ilé ọgbà ilẹ̀ nìkan ọ̀fọ̀ lágbà tó kú ìgbẹ́ láyé yóò sí láyé máa bọ́ láyé padà já ìfẹ́ padà kí ìtọ́rọ àforíjì owó tó owó tó lè lálàáfíà sọ àwọn nǹkan tó ṣe é padà tẹ́lẹ̀ àti dá padà tí ò bá wá ṣe dá padà yóò tọ́ba àdìjọ́ pé dàrí kìámà ọ̀kan nu méjì ni ó ẹni yóò béèrè ìjọ kò sí yóò béèrè tọ́ba wa béèrè látara pé ọlọ́run ní ẹ̀rẹ́ pàtó wà láyé tọrọ àforíjì ọlọ́run o sì sàmójúkúrò ọlọ́run yóò mọ̀ bọ́ sọ fún ẹ̀yìn ẹni yóò mọ̀ ah, gbà máa gbà ọ ọlọ́run tó yá wájú wọ́n bá sílẹ̀ fún àlejò náà kò ní lè béèrè nǹkan kan wá sí àlejò náà lọ́wọ́ lẹ́ẹ̀mẹ́ ló sọ́láṣí àǹfà tọ̀síìrì nítòkẹ̀tẹ̀ tó ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ti gbé tọ́ba ti béèrè ẹ̀ ọlọ́run fún nìkan rẹ̀ ìwádìí yàrá tọrọ àforíjì láìlé tó dẹ̀ bíríkì ẹ́fọ́ọ̀tì láti dáhùn ẹ̀ padà tí ò rọrùn àti ìyá àkọ́kọ́ ẹ̀ lọ́wọ́ lò ẹni ó béèrè o ṣùgbọ́n lọ́wọ́ yóò ṣàkóso bẹ̀rẹ̀ látara pé òtí forí sí ẹni yẹn tó gbọ́dọ̀ wọn láti rẹ̀ kó sàánú wa. lábá gbìyànjú ká má lè kí nǹkan oní nǹkan kò kó sínú nǹkan tó yẹ báyìí kó yẹ ká dá padà fún un. هذا والله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب